hudan wa bushra akínyìn kábọ̀ sí orí ètò wa ètò yín èyí tí a pè àkọlé rẹ̀ ní hudan wa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan òjọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa ká lọ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah wa ala ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ǹjẹ́ lẹ́yìn ìgbà tí a bá ti ṣe at-tashahhud al-awwal àtàyà alákọ̀ọ́kọ́ ǹjẹ́ à ń fẹ́ ibi ká tún ṣe as-salatu fanabi muhammed sallallahu alayhi wa sallam nínú rẹ̀ àbí kò sí nínú àyè tá a ti ṣe as-salatu fanabi sallallahu alayhi wa sallam ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ọ́ni bí nígbà tí àwọn ètò pọ̀ jù nínú wa sọ pé lẹ́yìn àtàyà alákọ̀ọ́kọ́ àní ṣe as-salatu fanabi muhammed sallallahu alayhi wa sallam nígbà tí àwọn míì gẹ́gẹ́ bíi imaamu shafi'i táwọn àti imaamu ahmed nù riwaya kan táwọn sọ pé a ṣe àsọlá tó fa nàbí sallallahu alayhi wa sallam báwo láti ṣe máa ṣe ètò àṣàlẹ́sà nípa àní ṣe àsọlá fún ànábì sallallahu alayhi wa sallam ní inú àtàyà alákọ̀ọ́kọ́ ó di àtàyà ẹlẹ́ẹ̀kejì ká tó ṣe torí ẹ̀ àmọ́ báwo láti máa ṣe àsọlá tó fa nàbí sallallahu alayhi wa sallam nínú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 كما صليت على على إبراهيم وبارك على محمد وعلى أزواجه وذريته كما باركت على إبراهيم إنك حميد مجيد الإمام البخاري أتي مسلم لو تنبتادي إليه تدا هناك أسلي نباكا أتسلي نبامي تولي سيبادة في صلاة تانسي صلاة المغرب متجوني ركع متى أبي صلاة الظهر أبي عصر أبي عشاء تيوكو كان رجاء ونركع مين تو أسي أتايا لكوكو nígbà tá a bá ṣe àtàyà alákọ̀ọ́kọ́ tán lẹ́yìn ìgbà tá a parí rákà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì tán lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀tá sọ pé a tún ṣe àṣọ láti fa nàbì sallallahu alaihi wasallam ní àtàyà alákọ̀ọ́kọ́ wá sí àmọ́ lórí ìtawà sàlẹ̀ sàkó ní ṣe àṣọ láti fa nàbì sallallahu alaihi wasallam níbí lẹ́yìn àtàyà yẹn wàá dìde wàá dìde dúró lẹ́nu tí ń sọ pé Allahu akbar ṣùgbọ́n ní ṣe Allahu akbar ó dìgbà tó bá dìde dúró dáadáa lẹ́yìn ìgbà tó bá dìde dúró dáadáa lọ́wọ́ sọ pé Allahu akbar wàá sì gbé ọwọ́ rẹ méjèèjì sókè ní ìgbà tó ti dìde dúró dáadáa tó ń sọ pé Allahu Akbar yẹn wàá ṣàkíyèsí pé ọwọ́ rẹ méjèèjì ó ṣe déédéé jìká rẹ méjèèjì àbó ṣe déédéé tí rẹ méjèèjì wàá ṣe léyìí nígbà báyìí wàá tún ṣe léyìí nígbà báyìí wàá tún ṣàkíyèsí pé ọwọ́ rẹ méjèèjì ó tún dá padà sórí igbáàyà rẹ àti ìdáwọ́ nínú sọ̀láàtì tọ̀pọ̀lọpọ̀ dáwọ́ wà á gbé ọwọ́ rẹ méjèèjì wà á gbé sórí àyà rẹ ni lẹ́yìn rẹ wà á ké suratul Fatiha eléyìí tá a ti ń sàlàyé láti ọjọ́ tó láti bí ọjọ́ mélòó sẹ́yìn wà á ké suratul Fatiha Fatiha nìkan lọ́wọ́ wà á ké bi nira kẹlẹ́ kẹta tó bá ké Fatiha nìkan wà á wà rúkọ lẹ́yìn ìgbà tó bá parí Fatiha tán wà á tó forí kalẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe síwájú eléyìí tó ti yé ọ yíyé tó ti yé ọ ló pé kí ló sọ nígbà tó ń lọ rùkú kí ló wì nínú rùkú rẹ kí ló wì nígbà tó ń gbórí sókè láti rùkú kí ló tún sọ ní ìgbà tó bá dìde dúró dáadáa tán kí ló tún sọ nígbà tó máa ń lọ sí foríkalẹ̀ nígbà tó ṣe pé àmọ́ kó ti yé ọ àdúpẹ́ fọlọ ìdí ni tó fi jẹ́ pé àtúnni wíláwì tún wí máa tó bá ṣe pé sọlátùl lọ bá ń ṣe lẹ́yìn rẹ̀ wàá jókòó lẹ́yìn rákẹ́lẹ́ kẹta yìí láti ṣe at-tashahhud al-akhir àtàyẹ ẹlẹ́ẹ̀kejì wàá ṣe níbẹ̀ yẹn tó bá jẹ́ pé sọ̀látù lóhùr àbí sọ̀látù làásù àbí sọ̀látù làìṣà ni lọ́ọ́ máa ń ṣe àjọ yìí pé wàá dìde lọ sí rákà ẹlẹ́kẹrin wàá dìde lọ sí rákà ẹlẹ́kẹrin. ṣùgbọ́n nígbà tí ó bá fẹ́ lọ sí rákà ẹlẹ́kẹrin yìí gẹ́gẹ́ bó ti ṣe ṣe ní rákà alákọ̀ọ́kọ́ wàá dìde láti forí kalẹ̀ ẹlẹ́kẹta wàá dìde láti máa lọ sí rákà ẹlẹ́kẹrin pé Allahu wàá jókòó lẹ́ni tó gbé awọ ẹ̀dì rẹ̀ méjèèjì lórí àtẹ́lẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ òsì wọn rọ so bó ti ṣe ṣe nù so eléyìí tá a pè ní jalsatul istiraha wọn náà ti rí nísìn ibi tí sọ láti bá jẹ oníraka mẹ́rin àjẹpẹ jalsatul istiraha méjì ni wọn wà ń raka àkọ́kọ́ lẹ́yìn raka eléyìí jọba tó tó bá ti wá dé kó ń tó farabalẹ̀ wá dìde tó bá wá dìde ó ní o tó bá dìde tán nínú ò ní fi nǹkan kan kùn ò ní fi nǹkan kan kù tán tó bá wá ṣẹlẹ̀ wípé ńgbà míì ó fi nǹkan kan kún pàápàá jùlọ ń sọ láti bọ́ọ̀ àbí sọ láti làásù torí pé sàbí tó gbà dé fi wá nínú Sahih Muslim ọlọ́kan nínú sọ̀làtẹ́ yìí làásì ọ̀kan nínú sọ̀làtù bọ́ọ̀ àbí sọ̀làtù làásù òun àrántí ibo làná bí sallallahu alaihi wasallam ní má dàbí ìgbà tí máa fi kún fatiha torí tó bá kéjú fatiha lọ wọn láti ẹlẹ́kẹta kò sí ní tó burú bẹ́ẹ̀ ti sọ̀làtù bọ́ọ̀ àbí sọláàtù làásù lẹ́yìn rẹ̀ lọ́wọ́ àjòkò láti sàtáyà lẹ́ẹ̀kejì tọ́lọ́ àjòkò láti sàtáyà lẹ́ẹ̀kejì àbí lẹ́yìn rákà kẹta ń sọláàtù magrib àjòkò láti sàtáyà lẹ́ẹ̀kejì ṣùgbọ́n àjòkò eléyìí kìí ṣe alẹ́fitẹ́rọ́ṣ alẹ́fitẹ́rọ́ṣ òun náà ní ìjókòó tó jókòó ní àtáyà alákọ̀ọ́kọ́ òun náà nípa ni wàá tẹ́ ẹsẹ̀ rẹ̀ òsì sílẹ̀ wàá jókòó lórí àtẹ́lẹsẹ̀ rẹ̀ òsì wàá gbé awọ ẹdí rẹ̀ méjèèjì lórí àtẹ́lẹsẹ̀ rẹ̀ òsì wàá wá nàró ẹsẹ̀ rẹ̀ ọ̀tún lábẹ́ ṣùgbọ́n nígbà tá a bá fẹ́ jókòó ní àtàyà ẹlẹ́ẹ̀kejì wàá jókòó tawarruka àtàwárọ̀k ni ló ń ṣe níbí báyìí báwo ni wọ́n ti máa ṣe àtàwárọ̀k òun náà ni kéèyàn ó jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ ọ̀tún gẹ́gẹ́ bó ti ṣe ṣe náà ló ṣe òun so ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ òsì wàá gbé òun wàá tẹ̀ sí abẹ́ ìtàn rẹ̀ sí abẹ́ ìtàn rẹ̀ tọ̀tún yóò wọnú rẹ̀ lọ lọ́nà tó ṣe pé ẹsẹ̀ yẹn yóò ṣubú dojú kọ àlùkébìlà so ìdí rẹ̀ yóò dàbí ẹni tó ṣe pé ọfẹ kalẹ̀ àwọn ìdí rẹ̀ kan yóò fẹ́ kalẹ̀ so eléyìí là ń pè ní atawarruk lẹ́yìn eléyìí wàá wá fa àtàyà atawarruk òun náà ní nǹkan tí àdìtò Abu Humayd as-Sa'idi radiyallahu anhu tọ́ka sí pàànàbí sallallahu alaihi wasallam ọmọ sí àtọ̀ láàrin ìjókòó àtàyà alákọ̀ọ́kọ́ àti ìjókòó àtàyà lẹ́ẹ̀kejì nínú ìjókòó àtàyà alákọ̀ọ́kọ́ yóò ṣe al-iftirash nínú ìjókòó àtàyà lẹ́ẹ̀kejì ọ̀sẹ̀ àtàwárọ̀ eléyìí lọ́dọ́gba tó nínú súnà yàtọ̀ sí tó wá nínú mọ́dàbò àlùmàlìkíyà táwọn sọ pé gbogbo ìjókòó gbogbo ìjókòó nínú sọ̀lá àtàwárọ̀ kù náà ni. wàá ka àtàyà gẹ́gẹ́ bíi ti ṣáájú wàá ka ṣíṣe àsọ̀lá tó fún anabi muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ka àtàyà tó tún ṣe àsọ̀lá tó fún anabi sallallahu alayhi wa sallam وأنا أستطيع اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال كابي حديث إمام مسلم بجد أبيكم صلى اللهم إني أعوذ بك من الجبن وأعوذ بك وأعوذ بك أن أرد إلى أرض للعمر وأعوذ بك من فتنة الدنيا وأعوذ بك من عذاب القبر الإمام البخاري لو بجد لينا وواسس أن تبوا نينا دوا وما ترون بلوري سري سري سري سري سري سري كتو دي سلاما تريد تجاكي ألومي وما بينه أو حكومة لمامون كان ìní ká lẹ́yìn àtàyà ibi kọ́ sálámà ni ìgbà tẹ́yìn ọ̀bá mà ìgbà tẹ́yìn ọ̀bá mà kí sọ̀rọ̀ ẹ̀yìn lẹ́ẹ̀ma sọ ẹ̀ lọ bi lèmámù léèrè kí ló dé tọ́rọ̀ ẹ̀yìn bà wá jẹ́ náà rí kí ló dé tọ́rọ̀ ẹ̀yìn bà wá jẹ́ lèmámù nù wájú rẹ̀ sí ọ̀pọ̀ ọ̀yìn bí léèrè kí lọ́ọ́ máa sùn tó bá wọn sọ ábà máa ń bí ànábì léèrè pé àwọn bẹ́ẹ̀ ọ̀ kí ni tó máa sọ bí báyìí kí ló dé tẹ́yìn òní béèrè tó fi jẹ́ kó fòfó náà lẹ́ẹ̀ máa ṣe ẹni tẹ́yìn sì ń bá sọ òun náà nígbà tó ṣe pé ẹ̀gàn ní ẹ̀gàn lẹ̀jẹ̀ tí ń ti won ti sáré nu sáfì ẹ̀ náà òun náà mo bá yín sọ lé dípò kó pàkíyèsí kí ẹ lọ bí lè máàmù lérè ní tí máa ń sọ kọ́ sọ fún wa. torí délé ọmọ àṣàdúrà níbẹ̀ nínú àwọn àdúrà tó lè ṣe ṣáájú kó tó sálámà òun náà ni allahumma inni zalamtu nafsi dhulman kathira wa la yaghfiru dhunuba illa anta faghfir li maghfiratan min 'indik warhamni innaka antal ghafurur فيها فيها النبي صلى الله عليه وسلم وتتفقه أبو بكر رضي الله عنه تريكي إبرا عدتي نتي أبو بكر ترى لدى النبي صلى الله عليه وسلم قبقون لا دعا كنتم أما سنين صلاته النبي واقو إن صلاة يعني كأنه أتايا بنين فريكنا بكنا اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت الإمام مسلم لو بذلك الرزق اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك الامام البخاري للجزار من اعتبار الادب المفرد الامام ابو داود ناس الجزار من الصنن أبعد أمي أبعد أمي تبام وما ترم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وما سادوا وما ترم أي أي أي أدوان أي أدوان تبين نصوكين وسنة ليتي سنة توقع سنة بين صلاتنا ليتي ما سادوا inú sọláàtì yín láti máa tọrọ nǹkan fẹ́ lórí ayé àtọkìyàmù bóyá nínú foríkalẹ̀ yín bóyá nínú àtàyà yín gbàtẹ bá parí àtàyà kó tó di pẹ sálámà ṣùgbọ́n gbàtà bá ti sálámà tán lẹ́yìn sọlá tẹsibíìsì ló kù lẹ́yìn rẹ̀ ọ wà sálámà lẹ́yìn tó gbọ́n sókè wà sálámà sápọ̀ tán rẹ̀ pé asalaamu alaykum wa rahmatulah wà á sálámà bẹ́ẹ̀ lẹ́yìn tó ṣe pé oyíyé sí ẹgbẹ́ ọ̀tún lọ́nà tó ti jẹ́ pé ẹni tí bá ń bẹ ní agbọn ọ̀tún rẹ̀ lẹ́yìn yóò rí ẹ̀kẹ́ rẹ̀ yóò rí ẹ̀kẹ́ rẹ̀ ọ̀tún wàtú sálámà sákòsì pé asalaamu alaykum wa rahmatulah lọ́nà tó sèpẹ́ni tí máa ń bẹ lẹ́yìn rẹ̀ ní ẹ̀gbẹ́ òsì rẹ̀ yóò rí ẹ̀kẹ́ rẹ̀ òsì ìgbà míì tó bá ti àfikún nínú sálámà alákòókò pé wà barakatu asalaamu alaykum wa rahmatulah wa barakatu kò sí nǹkan tó burú mẹ́ tó bá sọ bẹ́ẹ̀ tí a pọ̀ tún rẹ̀ kò sí nǹkan tó burú mẹ́ ọ̀rọ̀ àṣọ sákòsì rẹ̀ pé asalaamu alaykum wa rahmatulah àdẹ́kùn wa barakatu ó lékún nínú sálámà alákòókò ìgbà míì tó bá sọ pé asalaamu alaykum wa rahmatulah tó sì tún wá sọ pé asalaamu alaykum sẹgbẹsì kò sí ní tó burú bẹ gbogbo eléyìí náà ló wà nínú sunna tala kọkọ yẹn ó wà nínú sunna na abi dawud ẹlẹ́ẹ̀kejì yìí wà nínú sunna ni ibn majah gbogbo wọn pátá ọ̀nà tí wọ́n sì bá wa ọ̀gbọ́nrẹ́gẹ yẹn kí ló ká sọ pé asalaamu alaykum wa rahmatulah wa asalaamu alaykum wa rahmatulah àbí asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum gbogbo ẹ̀ ló wà nínú sunna tó bá jẹ́ kí rọ́kà méjì bá ní sọ láti tá à ń sèyí gẹ́gẹ́ bí sọ̀látù fajr àbí sọ̀látù jumu'ah àjọkù níbi àtàyà tiẹ̀ lẹ́ni tó ṣe pé àti al-iftirash ìyẹn ni pé àjọkù lórí àtẹlẹ inú àtẹlẹsẹ̀ àjọkù lórí àtẹlẹsẹ̀ wọ́ọ̀ sí ànàrọ̀ ẹsẹ̀ wọ́ọ̀ tún torí ẹ̀ àwọn akẹ́ àtàyà á sì tọrọ àwọn àdúrà eléyìí wí sáájú yẹn nínú kótó di kó a sàlámà. al-Bara' ibn Azib radiyallahu ونكان ركوع النبي صلى الله عليه وآله وسلم سجوده وسجوده وبين السجدتين إذا رفع رأسه من الركوع ما خل القيام والقعود قريبا من السواء wọ́n gbogbo rukú ànábì ìforíkanlẹ̀ ànábì àti ìjókòó rẹ̀ láàrin ìforíkanlẹ̀ méjèèjì àtìgbà tó bá gbórí sókè láti rukú gbogbo ẹ̀ máa fẹ́ dọ́gba yàtọ̀ sí ìdúró àti ìjókòó rẹ̀ gbogbo ẹ̀ máa fẹ́ dọ́gba. ìyẹn ni pé gbogbo sẹ́tà nàbì sallallahu alaihi wasallam ń ṣe nù tí wọ́n máa fẹ́ jọra wọn ní gígùn obìnrin o kò sí ìyàtọ̀ láàrin rẹ o pẹ̀lú ọkùnrin o gbogbo ń ta sọ fọkùnrin ó ṣe iná lóbìnrin ó ṣe o ilẹ̀ ń gbọ̀nyìn o èdè tẹ́ máa béèrè pé kí ni ìyàtọ̀ sọ láti ọkùnrin àti tóbìnrin o kò sí ìyàtọ̀ láàrin sọ láti ọkùnrin àti tóbìnrin torí ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam tó ní sọ́lú kama ra'aytumuni usalli ẹ máa ṣe sọ́lá àgbẹ̀gbẹ̀ ṣeré pé mò ṣe sọ́lá ọ̀rọ̀ rẹ̀ bọ́kùnrin wí ó sì wí alimami Bukhari ló gbé jáde nínú hadith Malik ibn al-Huwayrith radiyallahu anhu torí ẹ imam yóò dojúkọ àwọn jama tó ṣe sọláàtì lẹ́yìn rẹ̀ lẹ́ni tó yí gbọ́wọ́ ọ̀tún rẹ̀ yóò yí gbọ́wọ́ ọ̀tún rẹ̀ láti dojúkọ wọn ìgbà míì yóò sì yí gbọ́wọ́ òsì rẹ̀ láti dojúkọ wọn gbogbo ẹ̀ súnà nàbì sallallahu alaihi wa sallam eléyìí tó túmọ̀ sí pé ńgbà tẹ́ bá parí sọláàtì kì í ṣe pàkọ́ lẹ́kọ̀ọ́ sáwọn yìí kì sì ṣe ẹ̀kẹ́ lẹ́kọ̀ọ́ sí wọn àbí dẹ́tì sí wọn yìí wọ́n ní kí ló dé tí súnà fi sọ pé ńgbà tẹ́ bá sálámà kí lè má mú òdòdókọ àwọn èèyàn nítorí pé wọ́n lé léèyàn ni òtúmọ̀ sí gbéraga nítorí tí ìmọ̀ bá kọ́ pàkọ́ sáwọn èèyàn bí ẹni ṣe gbéraga ni tó bá sì kọ́ ẹ̀kẹ́ sí wọn bí ẹni ṣe gbéraga ni torí kọ́ náà sọ pé ọlá tó sọ àìr ọ̀dàkàlẹ̀ nà mẹjẹ ni tó ṣe pé ìdètí rẹ lọ́mọ kọ́ sáwọn èèyàn ẹ̀kẹ́ lọ́mọ kọ́ sáwọn èèyàn tó máa ń bọ̀ sọ tó máa ṣe àgbẹ̀rùgbọ̀n rí ìbáwọlẹ̀ tó kọjú sí wọn tẹ́ bá sọ astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ikram aisha sọ pé lẹ́yìn rẹ̀ lànà bí máa ń kọjú sí àwọn tó ń ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ aisha radiyallahu anha ah, hadithina onaniyẹ kana nabi sallallahu alayhi wa sallam idha sallama. لم يقعد إلا مقدار ما يقول اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام كان يبات باري صلاة ونجي لي يبوت سوا تجيتو في سلامة كوني كنت لي له أيا في ما توفي سوقي أستغفر الله استغفر الله استغفر الله اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام معناها النبي يقول جساء ونستنسي صلاة ليلة بعدنا هلا رضي الله عنه قلنا بعدتها وإن كان رسول الله صلى الله عليه وآله وسلم يأمنا فينصرف على جانبيه جميعا على يمينه وعلى شماله قال النبي صلى الله عليه وسلم من سيما مفوا وسيما يوجو قد سوا gba gbogbo èkíní kejì ẹ̀gbẹ́ rẹ̀ ìyẹn ni pé ńgbà mi yóò dojú kọ wa lẹ́ni tó yí gba ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ ìgbà mi yóò dojú kọ wa lẹ́ni tó yí gba ẹ̀gbẹ́ òsì rẹ̀ alimami abu dawud àti at ni wọn gbé jáde ó sì jẹ hadithan hasanun sahih èyí ọ ma ṣe léyìí nígbà kan wọn máa yìí léyìí nígbà míì yẹn nígbà gba pọ́ọ̀sì ńgbà míì ayé gba pọ́ọ̀tù ńgbà míì ẹ̀hìn kíláàsì pé tí wọn náà tó jẹ́ pé bóyá ẹlòmíì ẹ̀rí pé ẹlòmíì fẹ́ràn kásápá wọn náà ní bẹ́ńbẹ́ wọn fẹ́ràn kásápá ń ṣàtúnṣe à ń ní gbogbo ìgbà àtúnṣe tó sì ṣe tó bá nímà dàbí ìgbà èèyàn àwọn sọ pé à ń tó sí ọ̀dà bí kí orí pélé ìmáàmù kan ṣe ìmáàmù fún yín ìmáàmù yẹn wá parí sọlá tó wá yí ó dojú kọ yín tó yí gba apá òsì rẹ̀ ọwọ́ a sọ pé ah torí pé ọwọ́ ń ka àwọn àdéhùn kan tí ò sí pé náà ní náà eléyìí bíi bíi a máa yí àwọn tó wà rẹ̀ a máa yí kò sí ìtumọ̀ sínú tó burú. àwọn tá a máa àwọn zikiri zikiri wo láàmà sí lẹ́yìn àwọn sọlọwàtì wa ọ pàtàkì ká mà nípa àlànà anabi muhammed sallallahu alayhi wa sallam nínú gbogbo ntàǹbà sí àlóhùn gani díngítọ́lọ́ ń gbé kalẹ̀ pé ká máa wojú ara wa ń èyí tí dóńgì yìí bá ti tọ́ka sí ni ká máa ṣe kì í ṣe pé kéèyàn kàn fagbárí rẹ̀ kó máa fi gbé nǹkan kalẹ̀ fáwọn èèyàn pàápàá jùlọ ní tó bá ti jẹ́ ìmá téèyàn wà á sọ̀rọ̀ rẹ̀ dóńgìrì máa ń káì tí wọ́n máa sọ fáwọn èèyàn pé òun gẹ́gẹ́ bí ìmáàmù mọ́ṣáláṣí o àríkàrí tẹ́ màá ṣe lẹ́yìn sọ láti mi ìmáàmù mi náà sọ pé ìjọba rẹ̀ ò débì lọ́dọ̀ tèmi tẹ́ màá ṣe ni tó torí ẹ ẹbí ká gbìyànjú ká sojú kòkòrò láti rí i pé ìlànà ànábì sallallahu alaihi wasallam kò gbẹ̀yìn nínú ọ̀rọ̀ wa ẹlòmíì ẹ rí i pé gbogbo nǹkan pátá gbogbo nǹkan pátá ní máa mójútó táwọn yẹn bá bá sọ̀rọ̀ àbí wọn bá pàkíyèsí rẹ̀ yóò mójútó gbogbo tí wọn bá sọ yóò sì fi ṣe wà o àyàfi ìlànà ànábì sallallahu alaihi wasallam nìkan eléyìí ni màá fi hapara yọ kàn gbà ni pé kọ̀ọ̀kan ni wọ́n ń ni wọ́n torí ẹ ẹ jẹ́ ká ṣàkíyèsí o láti kí mọ́tíláṣí kọ̀ọ̀kan pẹ̀lú irú dékìrì tiwọn dékìrì táwọn eléyìí yàtọ̀ sáwọn eléyìí eléyìí táwọn eléyìí ń bá yí ọ yàtọ̀ sí táwọn eléyìí ń bá ká kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ fi rán ó ti kọ́ wa ní nǹkan àmọ́ wí lẹ́yìn àwọn sọ̀lá wa ti wá kọ̀ọ̀kan oníkẹ́ ìsàlàyé rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn nǹkan tánàbì sallallahu alaihi wasallam sọ pé àmọ́ wí lẹ́yìn gbàtà bá parí sọ láti lọ báyìí astaghfirullah astaghfirullah astaghfirullah èèyàn wí lẹ́ẹ̀mẹ́ta ẹ̀sà kéèsì ò kálukó wí tẹ̀ kí èsì pa máa wí papọ̀ kò sínú súnà fi ká máa wí papọ̀ torí pé wọ́n á ti astaghfirullah astaghfirullah astaghfirullah náà la wí àti wọ́n jọ ń wí papọ̀ astaghfirullah àti ẹwí yẹn súnà ni ọ̀nà tẹ́ wá gbé gbà ó ti sọ́dà dáadáa lẹ̀ à ń pè ní bid'atun idafiyya bid'atun idafiyya ọ̀nà tẹ́ gbé gbà yẹn ni pé òun lọ sọ di àdáadáa lẹ̀ lẹ́yìn tábà sọ astaghfirullah kálukú ọ̀sọ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kò sí tọkàn pẹ̀lú ìwo ibo lèmi dé ibo mọ tó wù tiẹ̀ lọ́tọ̀ Allahumma anta salam wa minka salam تباركت يا ذا الجلال والإكرام قلت سوينه الإمام مسلم لو قال لي اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لا يستعتقون وإليك يرجع السلام وحينا ربنا بالسلام يتوان إيه السنة لوي اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لكن وأتقوا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد بخاري مسلم وبلي ذلك لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون مسلم لبيلي جادي لينا إيه، يوتو آوي انتو والا تودا النبي صلى الله عليه وآله وسلم انتو في صلاة الفجر هذه صلاة المغرب أصل لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير أو لا مواه أو لا مواه ní ẹ̀yìn sọ̀láàtì fajr àti lẹ́yìn sọ̀láàtì maghrib lẹ́yìn náà àwọn àwìn tó wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ká sọ pé subhanallah ìgbà mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah ní ìgbà mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar ní ìgbà mẹ́tàlélọ́gbọ̀n mẹ́tàlélọ́gbọ̀n kún mẹ́tàlélọ́gbọ̀n ó tún kún mẹ́tàlélọ́gbọ̀n ó di mọ́kàndínlọ́gọ́rùn lẹ́yìn rẹ̀ láwa sọ pé la illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul wa huwa ala kulli shay'in qadir ó di ọgọ́rùn-ún anábì ní tíyẹn bá wí bẹ́ẹ̀ ghufirat khataya ọlọ́run ṣàforíjì àwọn àṣìṣe rẹ̀ fún wa in kanat mithla zabadil bahr káàtì ẹ̀ pé àwọn àṣìṣe yẹn pọ̀ wọ́n tó ìfowófò òkun alimá muslim ló gbà jáde. àfi ká sọ pé subhanallah ní ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gbà yẹn ni pé ìgbà márùnlélógún walhamdulillah ní ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gbà ìgbà márùnlélógún Allahu akbar ní ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìgbà márùnlélógún la ilaha illallah òun náà ní ìgbà márùnlélógún tàbá fi márùnlélógún kún márùnlélógún kún márùnlélógún kún márùnlélógún ọ̀dọ̀gbọ́n subhanallah márùnlélógún alhamdulillah márùnlélógún allahu akbar márùnlélógún la ilaha illallah márùnlélógún. àbíká sọ ohun tuntun wa látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam wípé ká máa sọ báyìí lẹ́yìn gbogbo sọ láti kọ̀ọ̀kan ní ìgbà mẹ́tàlélọ́gbọ̀n subhanallah kásùmáṣe alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́rìnlélọ́gbọ̀n tọ́lá fi mẹ́tàlélọ́gbọ̀n fún mẹ́tàlélọ́gbọ̀n tàwa tún fi mẹ́rìnlélọ́gbọ̀n fún ọ̀dọ́gbọ̀n gẹ́gẹ́ àbí ká máa sọ yìí pé ká tún máa wí àwọn míì tó tún wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ká sì subhanallah mẹ́wàá alhamdulillah mẹ́wàá allahu akbar mẹ́wàá allahu akbar mẹ́wàá eléyìí tó túmọ̀ sí wípé ó ti di ọgọ́rùn-ún ó lé àádọ́ta téèyàn bá wí bẹ́ẹ̀ nínú gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan torí pé ọgbọ̀n lọ́nà márùn-ún ó di ọgọ́rùn-ún lé àádọ́ta ànábì ni fahiya khamsuna wa mi'a fahiya khamsuna wa mi'atun fil lisan wa alfun wa khamsu mi'atin fil mizan ànábì ní ọgọ́rùn ó lé àádọ́ta ni lórí ahọ́n ìyẹn ní téèyàn bá wí lórí sọ̀làwátì márùn-ún lójúmọ́ kan ṣùgbọ́n ní orí òṣùwọ̀n lọ́dọ̀ ọlọ́run ọba wa ó di ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún márùn-ún lórí òṣùwọ̀n ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún márùn-ún lórí òṣùwọ̀n nítorí pé alhassanatu bi ashri amthaliha gbogbo dáadáa kan tá a bá ṣe ìlọ́kùn èyí yòówù tá a bá mú nínú ẹ̀ tá n bá ń ṣe kọjá pé àwọn ọmọ ká wa iná là ń kà ọmọ ká wa là ń lò fún kìí ṣe wípé ká máa lo tẹ̀sùbà ó wá nínú hadithi yasira radiyallahu anha qalat qala lana rasulillah sallallahu alayhi wa sallam عليكن بالتسبيح والتهليل والتقديس واعقدن بالأنامل فإنهن مسؤولات فإنهن مسؤولات مستنتقات ولا تغفلن فتنسين الرحمة أخرجه أبو داود والترمذي النبي صلى الله عليه وآله وسلم أني عليكم بالتسبيح أما التسبيح والتهليل أما لا إله إلا الله والتقديس أما يقولون صافا ما فلا وعقدنا بالأنامل أزما في عوان أولي وما كاين أولي وما كاين كما كاين orí ọmọ àkánikẹ́ ẹ̀ máa kà fa innahunna mas'ulatun torí pé ọlọ́run ọbọ̀ bí àwọn orí ọmọ àkáyín léèrè mustantaqatun ọlọ́run mú wọn sọ̀rọ̀ tó bá ti dọ́gbìn dal qiyama kò náà tó fọlù ẹ má ṣe fọnú fọ́ra o fatansayna rahma kẹfì wá gbàgbé kẹ ọ lọ eléyìí túmọ̀ sí i pé eléyìí tá a pàtì ló lóore ju kìí ṣe ìta àdìmáyà o ẹ̀sùn tẹ̀ mú ká tẹ̀ ń orí ọmọ ká yín lànàbì sallallahu alaihi wasallam ní kẹ́ ẹ máa kà orí ọmọ ká orí ọmọ ká lànàbì sallallahu alaihi wasallam ní kẹ́ ẹ máa kà torí ẹ eléyìí jẹ́ láti ṣe máa ṣe lẹ́yìn náà tẹ̀síbá ò túmọ̀ sí pé ọ̀jẹ́ mùsùlùmí kò sì túmọ̀ sí pé ọ̀jẹ́ bàbàrà kankan torí pé tẹ̀síbá àtẹ̀rí yẹn àwọn India tí wọ́n ń bọ́ gíta ń bọ̀ pé àwọn náà ní tiwọn àwọn Yahudi náà ní tiwọn àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà ní tẹ̀síbá àrùn tiwọn sọgá ni bàbàrà nù tẹ̀síbá tó ń kó kátó ń tanra rẹ̀ dé bákan náà lẹ́yìn gbàtà bá parí sọ láti ta àwọn àkàkọ́ àti kólà ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà yẹ́n bó ti ṣe wá nínú hadithi tí abu dawud tó gbé jáde àti imaamu tirmidhi tó bá tiẹ̀ jẹ́ pé solatul fajiri ni jama a máa ké kólà ọ̀rọ̀ rabbil falaq lẹ́ẹ̀mẹ́ta a tún ké kólà ọ̀rọ̀ rabbin nas lẹ́ẹ̀mẹ́ta a tún ké kólà ọ̀rọ̀ allahu lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn solatul fajiri àti solatul maghrib bákan náà a tún máa ké ayatul kursi lẹ́yìn torí àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam tánàbí ti sọ yìí pé man qara'a ayatul kursi dubura لم يمنعه لم يمنعه من دخول الجنة إلا أن يموت أخرجه النسائي في الكبرى والطبراني وهو حديث صحيح النبي صلى الله عليه وسلم أن كان طبعا كآية الكرسي لن يجب صلاة وران يقوكا يعني نعم. يعني إن كان ندي لنا لا جنة أيافكو يعني كتبا كيو والجنة يعني تبا جا مسلمي جديو إذا مسلمي تو يكوين كان ترى رجي تو يكوين سيبو لوو كان سيلون لوو كان رارا مسلمي جدي هل يكون هاتي والجنة هو يا جماعه kéèyàn ọmọ kí àyàtọ̀ kò sí lẹ́yìn gbogbo sọ láti ọ̀ràn yẹn kọ̀ọ̀kan kó o sì máa ṣe dáadáa kó o máa ṣe islam pẹ̀lú gbọ́lọ̀ ara lè jẹun náà wọ̀ àyàtọ̀ kò sí náà bó lórí òun náà ni àyà tó jẹ́ àyà karùnléní àádọ́ta lẹ́yìn tọgọ́rùn méjì nínú suratul baqara suratul baqara tó jẹ́ sura ẹlẹ́ẹ̀kejì nínú alukur'an tó bá lọ wọ àyà karùnléní àádọ́ta lẹ́yìn tọgọ́rùn méjì wàá bá ń bẹ́ẹ̀ قلنا الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم تابق صلاة الفجر آما صحيح اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا الإمام أحمد لقبلي جادي لا تود أم سلمة رضي الله عنها ولا النبي صلى الله عليه وسلم من صبي لن يصبا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أسلمك بوانا لا ولا روي الإمام أحمد بن ماجه لقبلي جادي gba ọ̀nà kan tó jẹ́ hasan. eléyìí jẹ́ bí o ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáhùn àgùsọ̀ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnì kọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀ kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a máa mú wọn lò nínú ìṣẹ̀mí wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ ìyókù alaikum assalamu rahmatullahi ta'ala wa barakatu